الحمد لله ينصر ما ينصره ويقول سبحانه إن تنصر الله ينصركم ويثبت أقدامكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا وعلنا يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا المسلمون عباد الله اتقوا الله واعلموا أن للنصر أسبابا كما للاستدلال أسبابا يرجع الله ọlọ́mọ wípé oríire àtìlẹ́yìn ọlọ́run ọba sùpáàlù ó láwọn òǹgbà ó ti já sí wípé téèyàn ọba ní ríràn ẹ̀wọ́ ọlọ́run náà ló ń pa ìbádọ́ lọ ìrànwọ́ ọlọ́run ọba èèyàn rí pẹ̀lú títẹ̀ láti ẹ̀rẹ̀ ìrẹ̀wọ́ ọlọ́wọ́n ọba èèyàn rí olófin ohun tọ́lọ́wọ́n ọba sọ̀hánà fún ọ̀sẹ̀ àálá tó bá pọ̀ nípa ẹ̀ ní ẹ̀fílẹ̀ ó sì já sí pé wọ́n láńtó sàfí tí èèyàn ṣe ní láti lẹ́yìn ọlọ́wọ́n ọba pẹ̀lú kí èèyàn máa yapa ìbádọ́lọ́ èèyàn rú sí ọlọ́wọ́n nínú àwọn òkùnfà tá a fi rí ìrẹ̀wọ́ ọlọ́wọ́n ọba ẹni báwọn yorùbá náà máa ń sọ yìí pé àti bọ́lọ́hún tó ló sọ̀rọ̀ ṣùgbọ́n àti rárẹ̀sí rẹ̀ á ọ̀rọ̀ rọ̀ pọ̀ nínú àwọn òkùnfà tá a fi rìn wọ ọlọ́run ọba sọ̀hánà àwọn ni àti máa ìnígbàgbọ́ sọ́lọ́run ọba lóòrò ọlọ́run ọba sọ̀hánà sọ yìí pé wọ́n ká ní àpá ọ̀nà àlẹ́ yìí náà ẹ̀sùn ìmọ̀ kìnìún ọlọ́run ní òdodo ní ó jẹ́ pàápàá lọ́dọ̀ àwọn ọlọ́run pé á sàtìlẹ́yìn káwọn tó bá ní gbàgbọ́ lódodo ọlọ́run tó sọ láàyè mi pé ìná lànà ń sọ̀rọ̀ rọ́ọ̀sù lánàá wọ́n lè dín náà àmánú ìhàyà ìtòríyà ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni tí wọ́n jẹ́ ìrìnsẹ̀ wa àwọn ọlọ́run lásàtìlẹ́yìn fún wọn kódà áàbùn tí àtìlẹ́yìn fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé wọn ẹ̀rí láyé ní báyìí ọba dẹ́dà ní ìrìn wọ́n yóò tó wá sí dúró wọ̀yẹ̀ wọ̀yẹ̀ fún olè ẹ̀ṣáàt ọjọ́ táwọn ẹlẹ́rìí ó dúró ìyẹn bẹ́ẹ̀ nú ẹlẹ́rìí oríkèé wa nú ẹlẹ́rìí ìṣẹ́ni wa nú ẹlẹ́rìí lọ́jọ́ táwọn ẹlẹ́rìí yẹn máa máa dúró tí wọ́n jẹ́rìí takòyìn àti kí wọ́n jẹ́rìí gbéyàn. ìyàwó mọ̀lá yẹn àwọn tó lè ní ẹ̀ máa jọrọ tó rán wọ́n láwọn ọmọ làánẹ́tú wọ́n láwọn sọ ọjà. lọ́jọ́ tájá sí pé àwíjàre táwọn alábòsí bá ń wí fọ́lọ́ ní wúlò fún wọn. ẹ̀ńtọ́ bá lọ́n máa wíjàre wí oní sáǹfà níjọ́ yẹn ọlọ́run mọ́tòlá ànẹ́sùn ìgbéjìnà sí kí ọlọ́run ibi dandan ọlọ́run ọjọ́ táwọn alábòjá wọn tó wọn sí lọ́wọ́ tó wọn sí gbàgbọ́ sọlọ́run ọlọ́run tó ó ta ilé ikú sì máa jẹ́ tí wọ́n ti ṣe náà ẹ̀yà òṣèlú láyé nígbà rẹ̀. ìbájọ́lá ìyẹn ló sin ọlọ́run nínú òkùnfà tá a fi rí àtìlẹyìn ọlọ́run àwọn náà tẹ̀kọ́ ọlọ́run wàlá ìpayà ọlọ́run kí náà súnmọ́ rẹ̀ náà ní fẹ́yìn ló mọ̀rọ́ sí wọ́tẹ́rù ó ìmàdúrọ̀ ṣíṣe àti ọlọ́run àti kí ẹ sì pàdé má ṣe ọlọ́run ìdó ifá afá àbẹ̀lẹ́bí náà tó lè túmọ̀ sẹ́kọ̀ọ́ ìfẹ́ ẹ̀yìn tó hàn ọ̀la yọ̀ ọ̀tọ̀ ká máa tẹ̀lé sọlọ́run ká máa yàpa rẹ̀ à ń yóò ṣì dára wa láàyè ìfà rẹ̀ ká máa dúpẹ́ fún ká máa sa ìmọ̀ rẹ̀ à ń yóò ti ara wa láàyè ń ta ká máa rẹ́ bí ọlọ́run ká máa gbàgbé rẹ̀. báyọ̀ ọlọ́run tún gada àdéhùn àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run ọba sùhánà sọ ife ìnà lọ́rùtọ̀ lílá yóò ètò ha máa ń yẹ ṣáà omi náà ìbáyé wọ́n lè á fúgbà tó lè mọ́ sàfé ilẹ̀ ọlọ́run ló nílẹ̀ o yóò sì fún ẹni tó bá wù lógún ẹ̀jẹ̀ nínú àwọn ẹrú rẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ wàlà àfìbàdú ìlùmùtàkì torí pé ìgbẹ̀yìn tó dáa tó dùn yóò jẹ́ káwọn ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run tí yàtọ̀ sí mú náà ìlú àjọlá nínú kẹta àfi láti lẹ́yìn ọlọ́run òun náà ní síkírù lọ ìrẹsì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìkáwùmí síkírì lá ìpọ̀ ọ̀dọ̀ á àti kéèyàn pọ̀ ní àdúrà ẹ̀rí wọ́n dáadé láti lẹ́yìn ọlọ́run ní ẹun wà lè ṣe gáàsà tó lé ó ti fi gbàmí gbàmí ọ̀dọ̀ ọlọ́run láti gbàmí gbàmí lọ lẹ́yìn ojú àníkè lọ bomi àníkè lọ bá èṣù àbóògùn àbí nǹkan ọlọ́run ó ti máa ti lẹ́yìn wa ọlọ́run kó wa ní ìrọ̀jú pa àwọn mùsùlùmí àkọ́kọ́ ọba dára ní ìlú ìtàfẹ́ ìlú ọ̀rọ̀pàá ẹ̀sẹ̀jà àbàdàkù nígbà tí ẹ̀ ń wá àkólà nínú nǹkan kéèké lọ́dọ̀ ẹlẹ́dàá yìí ẹ̀sẹ̀jà àbàdàkù lọ́wọ́n ti gbàdúrà yìí lọ́wọ́n lọ́wọ́n wá sọ ọba dára á fún ẹ̀yin mùsùlùmí àkọ́kọ́ lápá fún ìgbé mi náà lẹ́wọ́ rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ gbàgbígbà mi wá bá á fún yín lọ́wọ́ ní ẹ̀lìsì mìíràn mọ̀láìkà tí mọ́ fi bí ìlà àwọn one thousand náà mọ̀láìkà tí wọ́n máa wá ní ọ̀wọ̀wọ̀ rí àlùfẹ́ mú àyíwájọ́lá nínú kẹta àti àtìlẹyìn ọlọ́run òun náà ní alàmọ́lù sọ́ọ̀lẹ̀ iṣẹ́ àwọn kan sọ pé mo ṣe dáadáa kò gbèmí ọlọ́ọ̀sìn àbò sí àbíkà tí wọ́n ní. Iṣẹ́ rí pẹ̀lú rẹ̀ yọ́n ràtìlẹ̀yìn ọlọ́. Ẹ̀rí ayé àtàtì kàfúwárí, ọ̀dà ni wà àdọ́lọ́rùn lẹ́bí na ẹ̀hùn bí tó wà á nílò sọ ní ha. Ọlọ́run kálù káwà ní báwọn tó ní gbàgbọ́ láàrin tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ike láyé sàkìlìfánà òun fèlè àrùn. Àtìlẹ́yìn nìyẹn, ọlọ́run máa fi wọ́n rólé lórílẹ̀ wọ́lá yóò mọ́n kí náà láhùn kí náà mọ́ lẹ́dẹ̀ ìrìkádọ̀ aláhùn àtìlẹ́yìn níyẹn ọlọ́run tó máa fún wọn nígbà láàyè àtẹ̀mùkínú wọn náà sọ̀rọ̀ kẹkẹrẹ ni ìrẹ̀wọ́ àtìlẹ́yìn yóò fún wọn nígbà láàyè nínú ẹ̀sìn wọn tọ́lọ̀ yọjú sí wọn yọjú sí fún wọn wọ́lá yóò bá jìdí lẹ́dẹ̀ẹ́hùn mi bá ìhọ́ọ̀fì ìmọ̀ wọn pẹ̀lú májẹ̀mú yàgùdú náà ni ilẹ̀ ìgbé nù kẹta àtún fi rí àtìlẹ́yìn ọlọ́run ìbádàfúláhì wàdà hàn ìsúlọ́run nìkan ṣoṣo ẹ̀yà mùsùlùmí náà ìbádà lọ nù kẹta àfi rí àtìlẹ́yìn òun náà ni ìṣèmáhùn kẹlìmọtì alàlhàk kí gbólóhùn ṣọ̀kan lórí òtítọ́ ọ̀rọ̀ wa kójọ lórí òdodo ẹwọ ọba dẹdà sọ yìí pé ẹtẹ̀lé tọ́lọ́ ẹtẹ̀lé tó ti tẹ̀lé àti ọ̀la àwọ̀rọ̀ sólá ọ̀la sanẹ́zà ẹ̀ṣẹ̀lú ẹtẹ̀lé tọ́lọ́ ẹtẹ̀lé tó ti tẹ̀lé láti fanfa ọ ẹ̀ṣẹ̀lú kẹ́mà wà fọwọ́ gbólẹ̀ kíkú kí má dé báyìí ẹ̀ṣàbà rí ìfòkò àwọn afáàní rí ìfòkò níbẹ̀ ẹ̀rẹ̀ wọ́n tọ́ ẹ̀kọ́ lọ́hùn ṣe fún yẹ̀ wá nírí kúrìkẹ́mi yóò kù ìdájọ́lá ìyẹn ló ṣe ọlọ́run eléyìí ni àwọn díẹ̀ nínú àwọn kẹta fi rí àtìlẹyìn ọlọ́run ọba sọ́ọ̀t láà sì tún wí pé ìbọ́lọ́run ló lóso ìwárò ẹ̀wọ̀ ọlọ́run ọba kan àkọlọ́ orúkọ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور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 ìyá mùsùlùmí náà ìlàjà ọlọ́run ẹ̀yìn ọdún sí ọlọ́run lára tilẹ̀yìn ọlọ́run ẹ̀lú káwa ní àárín ọlọ́run lọ́wọ́ ọ̀rọ̀ ni wọ́n kọ́kọ́ fẹ́ tako làákàyè lómi ìgbé àkókò láti ràn ọlọ́run lọ́wọ́. ẹ̀rí àpá jùlọ nítorí ọ̀rọ̀ tó bá dẹ́ta sọ pé ayíká náà á ń túnmùn lè fúkọrọ ìlọ́lá wọ́n lọ́ọ̀rùn wọ́n lọ́ọ̀ ní ìlú ìgbọ́n kọ̀kọ́ wá sọ̀pọ̀lẹ̀ lómi nìyẹn ọba dẹ́dà ní ẹ̀yìn èèyàn láàrín ìfòkọ̀rọ̀ ìlọ́lọ́ ẹni kò bá tàbọ̀lọ́ kálákà ní sọ́dọ̀ ọlọ́run wọ́lọ́rù wọ́lọ́wọ́ ní yóò hamid àti kọ́lọ́hùn nìyí àlìgbẹ̀ ní yóò hamid ọba tọrọ rọ̀ kó lọ́dọ̀ ẹnikẹ́ni kí ló máa sọ ọ́ta láti rìn lọ ẹ̀rí ọba tọrọ ọ̀rọ̀ sí alihamidu ní ọba dáàmà yìí ṣùgbọ́n gẹ́gẹ́ fún rẹ̀ lọ́wọ́ aṣọ nínú bẹ̀rẹ̀ mọ́tòkà wa kọ́lọ́n sọ pé ìdẹ́nsùrù lọ́ha yẹ̀nsù ẹ̀ bá ran ọlọ́run lọ́wọ́ ọlọ́run àti àtìlẹ́yìn àwọn aṣẹ́ wa béèrè béèrè pé ìdẹ́nsùrù lọ́ adábò làwọn aṣẹ́ fẹ́ràn ọlọ́run lọ́wọ́ kò sí wọn láti ran ọlọ́run lọ́wọ́ ju kárẹ́sì rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn tí ń mójú fẹ́sìn ọlọ́run bẹ̀rẹ̀ látòrí àwọn ọ̀rẹ́nsẹ́ ọlọ́run àtàwọn tí wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run káwọn náà kún wọn lọ́wọ́ lórí bó lẹ̀sìn ọlọ́run ọbó sì máa sì máa dà ọya ọ̀rọ̀ ni ọya ṣe ni ọya náwó ni ọya ìwà ìkẹta ni tí ó jẹ́kùn lọ́wọ́ fún wọn tí ìyẹn bá ti rìn sí ọlọ́run ọba lọ́wọ́ ọ̀sán ọlọ́run lọ́wọ́ yansuru tẹ́ ẹ bá ní Allah lọ́wọ́ ọlọ́run ó sì ràn yín lọ́wọ́ àyè sẹ́fì ta àfọ̀jà lọ́tọ̀ yóò tún wá mú yín nílò òṣìṣẹ́ àyè mùsùlùmí náà ìbádọ́lá ẹ ká lè tẹ̀síwájú ń ka pé àwọn òwò onírin ọlọ́run ọba lọ́wọ́ nígbà tá a ti mọ̀ pé ká tẹ̀lé tọ́lọ́run la fi ń ran ọlọ́run lọ́wọ́ kárẹ̀sìn rẹ̀ lọ́wọ́ la fi ń ran ọba lọ́wọ́ ọba dẹ́ta sọ báyìí pé ولا ينصرن الله ولا ينصرن الله ما ينصر إن الله لقوي عزيز ilé yẹn tó wá ní sàwùdí ìsìnkú ọlọ́run sì máa ṣe àtìlẹyìn fẹ́ni yóò ti máa rìn lọ́wọ́ nítorí bí ọlọ́run ọba yẹn ọ̀làkọ̀wé yóò ní aziz ọba alágbára ni azizu sì ni olùborí ọlọ́run wá ròyìn àwọn onírìn lọ́wọ́ lọ́wọ́ káwa náà wá wò sáwà láàrin wọn káà bá sí láàrin wọn káwọ́ náà bó láti wà láàrin wọn káà náà lè rí rẹ̀wọ́ ọlọ́wọ́ bá sùpáàdì ọba dẹ́dà ní alẹ́bínà ìmọ̀ kanáhùn fìlárùdí ọmọ̀sọ́lá àwọn tó ti pín tá bá fún wọn ní kàláyè fún wọn lẹ́nu mẹ́ lórílẹ̀ ọmọ̀sọ́lá wọn nípa kíkí bákan sí o bàbá ń sọ pé yẹn ń kírun ìkẹrin tí ò sí lásìkò ẹ o nítorí pé òun tá a bá kí àkókò ẹ tó tó ọlọ́run nígbà èyí tí yẹn kí lẹ́yìn ìgbà tásìkò rẹ ti lọ ọlọ́run nígbà ó gbọ́dọ̀ má kì í àwọn tí ń kírun rẹ ọlọ́run ọba lọ́wọ́ ó dẹ̀ láti lẹ́yìn ọlọ́run ẹni tí kí lásìkò ẹ ó sọ kí àwọn onímọ̀ ọ̀rẹ́ yẹn rẹ̀ ìjọba ẹ̀ka sọ́ra fún nùrọ̀ sọ́ra ṣe pẹ̀lú lánà ẹ̀bá ní sọ́lá àtàlá ṣe ní káàkiri. Àtà ò zàkà. Àwọn tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ ni wọ́n yọ zàkà. Kíkà tí zàkà bá wọ dúkìá wọn, wọ́n á yọ. Orí zàkà yẹn, á gbà lọ́wọ́ àwọn tọrọ rọ̀ lẹ́dà kọ̀dà fáwọn tálákà. Àwọn àdẹ́dà tó sàlàyé àwọn tí wọ́n lọ́wọ́ ọba lọ́wọ́. Wà á mọ̀ rù bí máa rú, wọ́n tún sàfẹ́ dáadáa àṣẹ dáadáa ojúṣe gbogbo mùsùlùmí kálukú máa ṣe bágbára rẹ̀ bá ṣe mọ̀ nítorí bá nílùú sọlá sọlá sọ pé kálí kò á ní ọlọ́wọ́ àyà sọ nípa mi kó dàbí ọ̀já àyà kan lọ́mọ ọlọ́ kò sẹ́ni tí ó lè ṣe dáwà wàá ṣe bágbára ẹ bá ṣe mọ́ ni ó wọ́n bá fẹ́ béèrè béèrè tó ká nínú ìtura ọ̀sán máa darí ẹ̀sán táwọn àbá wa. kò sí nu ẹni tí ó mọ̀ pé àìdá ni kéèyàn rí obìnrin tí rí òhò ní yóò lè pàṣẹ fún yẹn pé má rí ọ ẹ̀rí yẹn kọ̀ fẹ́ yẹn lásìkò tó ó jókòó máa tí ó mọ̀ pé dáadáa ní í ṣe kéèyàn sọ fún yẹn pé ẹjá lọ kírun ìwọ náà ti àwọn tó rọlọ́n lọ́wọ́ ni wọ́n rẹ̀ sí ọlọ́wọ́ bá lọ wọ́n pàṣẹ dáadáa tí wọ́n ti fi máa rò wọ́n ni máa àárọ̀ pa òṣìṣà rẹ̀ ló ti ṣe rí àpè ní dáadáa náà ni wọ́n fi máa rò torí kí àdáwọn ẹlòmíì ti bàjẹ́ mo tí ọ̀dà ni máa ń da lọ́dọ̀ tẹ̀ mo tí ọ̀dà òun ní ọ̀dà lọ́dọ̀ rẹ̀ mo bọ́ bá da báyìí àìdá rẹ̀ wọ́n náà ha wà nílé mú nǹkan àwọn tí ń ran ọlọ́run ọba lọ́wọ́ nìyẹn tí wọ́n ó sì rátìlẹ́yìn ọlọ́run wọ́n tún pọ̀ nípa àbàjẹ́ ojúṣe mùsùlùmí ni ó gbọ́dọ̀ mú kàgbò ìkálẹ̀ ó gbọ́dọ̀ mú kàgbò ìkálẹ̀ ẹ̀yìn sọ pé àwọn ti wá ọ́ àwọn kan máa ń pààyà láti dáadáa báyìí dá àwọn ikọ̀ fún yẹn pààyà ẹ̀ tì ní wọ́n rẹ̀ ti ń ṣe bàbá ìwọ̀n níkọ̀ wọ́n rẹ̀ ti se ṣe èdìkejì súnlẹ̀ báyìí wọ̀n níkọ̀ ṣùgbọ́n tí ọba ti ṣe dára wọ́n ìfò ṣe hàn Islam yẹn ṣe máa mú kẹ máa fi kan lẹ̀ kẹ́lì fọ́ba adé ẹ mú kan nínú àtúnmínú nàbí àdìrìkìtàbí ọ̀tẹ́kìtòrò nàbí láàrín ẹ mú apá kan síra ẹ wàá fi kan lẹ̀ àwọn jẹ̀záwò fún yẹ fàálù dáàlì kàmí ìlú ilẹ̀ àkẹ́sì òkè àyà àtìjẹ̀yà àtẹ́jẹ́ ó ṣerú pé eléyìí àfi kó ń kọ̀wé tẹ̀sí láyé bíbá yìí náà wọ̀nyá ò mọ̀lìkìyàmọ̀ ìyọ̀rọ̀ tó lè rà àṣẹ àdá. wọ́n bá dijọ́ gbé dàlùkìyàmọ̀ ìyá tó lé ni wọ́n dá padà sí ọmọ lọ́ọ̀bù lè wọ́n fìlẹ̀ àmọ́ tààmì yóò ọlọ́run gbàgbéra ní fountain yóò sì fún ilẹ̀ sẹ́yìn ọba dẹ́dà wa parí ọ̀rọ̀ nìgbé wà lè láyé àkúgbà tó ń bọ̀ ọlọ́run ọba ló ní òfin ọ̀rọ̀ ìjọ mùsùlùmí náà ìgbà àdọ́lá ìsàtìlẹ́yìn ìyẹn náà ọ̀rọ̀ àtìlẹ́yìn ọlọ́run ẹjá rìn òdodo lọ́wọ́ ẹjá wa náà máa sọ òdodo ẹjá rìn òtítọ́ lọ́wọ́ ní gbogbo ohun tọ́lọ́run lè fún wa nínú kẹta lè fi ṣẹ̀rànwọ́ fún. Ànábì sọ̀lá àlùkẹ́lá ó fún wa nírò pé ó dáyé òní tán. Táyé ó fi tán báyìí, àní sáláì bára wọn ẹni tí wọ́n máa rátìlẹ́yìn ọlọ́run. Nítorí ohun táwọn náà ṣe, òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùkẹ́lá pé láyà záàlù kọ́ ìfà tó ń mìíràn ọmọdé alàlàkí kan sùúrì àwọn ikọ̀ gánú ìjọ rẹ̀ wọn ní ẹ̀wọ̀n nínú orí òtítọ́ ni wọ́n wà nínú gẹ̀dẹ́ yẹn bí láti lẹ́yìn ọlọ́run ní kéèyàn dúró di òdodo gbogbo wàhálà táwọn bá kó láti nàìjíríà máa rọ́pọ̀ àwọn bandits mélòó ni wọ́n gan mélòó ni wọ́n kà wọ́n àmóye wọn gan kí wọ́n tó lùkàn wọ́n bá kó àwọn ikọ̀ gánú àwọn sọ́jà nàìjíríà tí wọ́n bá lọ yàgò wọn òfin mẹ́tàlá wọn dà mọ́ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ múnà ọjá ti lẹ́yìn ọwá títí ọlọ́run ni àwọn tán ìfàmìnà ọmọsì àwọn kẹ́nù ìjọ ní wọn níyẹ̀wọ̀n onígbò lórí òtítọ́ wọ́n sùúrí adẹ̀mà fún ọ láti lẹ́yìn gbogbo ìbàdíyàn bá ti dúró lórí òdodo tá àparọ́ ẹ̀rẹ̀wọ́ ọlọ́run àwọn olè hátà tẹ̀kú mọ̀sáà láti ìhàmọ́ olùdíyàn ayọ̀ àdùsílẹ̀ mọ́nà ìbádọ́lá ìyẹn ló sìn ọlọ́run náà bá ń wá tilẹ̀ yẹn ọlọ́run ẹjá wa ní oṣù ọ̀rẹ́ yẹn ọlọ́run ìbùn tèmi àtàkàfin ọ̀pọ̀lọ́ ọ̀tàlá oní súnmí ọlọ́run wà áádẹ́tòhò sùhánà ìṣesí rẹ̀ mo ní kó sì rìn lọ́wọ́ fáwọn onígbàgbọ́ òdodo wọ́n máa wá lékè àwọn aláìní gbàgbọ́ àwọn kò kí àwọn alábòsí ọlọ́run dákùnbé wa lékè àwọn kò kí tí wà lẹ́kẹ́ àwọn alábòsí àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala اللهم انصر الإسلام والمسلمين واخذل الشرك والكفر والمشركين والكافرين اللهم انصرنا على أعدائنا من الفاسقين الخطافين القتالين يا رب العالمين قل الله سبحانه وتعالى اللهم وعلى الله فتجل اللهم انصر حكام نيجيريا وحاكم ولاية آية على الخطافين يا رب العالمين يا أرحم الراحمين ورد التلاميذ والمدرسين الذين خطفوا إلى أهليهم حالمين يا رب العالمين يا أرحم الراحمين اللهم لا مساعد لك وانا يجري أولي أولي أولي lórí àwọn ọ̀daràn àwọn ẹni ibi àwọn kòkí àwọn alábòsí àwọn ajínigbé àwọn apàní afẹ̀mí àwọn èèyàn sókò àwọn tí wọ́n ń ṣe yẹ́mẹ́yẹ̀mẹ́ tí wọ́n mú pé pẹ̀síláàmù jẹ́ ọlọ́run ìjọba nàìjíríà lọ́wọ́ lórí wọn ní ìjọba ọjọ́ tẹ̀sí lórí wọn lórí wọn lọ́wọ́ lórí wọn ọlọ́run sábà ní dá àwọn ẹni tí wọ́n jí gbé padà aláàbíà sálàmọ́síkà yá àrùsàmọ̀rọ̀sìlì yá àrùsàmọ̀rọ̀sìlì yá àrùsàmọ̀rọ̀sìlì yá لا تجعلنا محصوفين لا تجعلنا محصوفين لا تجعلنا محصوفين ọlọ́run májọ̀ wọn jíwá gbé o májọ̀ wọn bí ìṣọ́ alọ́run àwọn ẹni ilẹ̀ ọlọ́run dákun ẹ̀sẹ̀rò láàmù tóòbà nínú hádìí ìjẹ̀rí ìmọ̀ ya rabbal alamin ọlọ́run jẹ́ wọn lè ṣe sábà lórí aburú tó ń bá fi yọ ọlọ́run májọ̀ wọn ní òkúkú wọn ya rabbal alamin ya arhamar rahim ya zal jalali wal ikram سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك